ẹ kú déédéé àsìkò yìí mo kí yín lọ́mọdé lágbà ní gbogbo ibi tí ẹ bá ti ní àǹfààní mi ò mọ táìmù tẹ́yìn wà níbi tẹ́ wà mi ò mọ àsìkò tẹ́ wà bóyá àárọ̀ ni bóyá ọ̀sán ni àbí alẹ́ ẹ̀ka àárọ̀ ẹ̀ka ọ̀sán ẹ̀ka alẹ́ <laughs> ṣàlàfíà ni mo bá yín òní ni ọjọ́ tó gbẹ̀yìn nínú ọdún 2020 ó sì yẹ kí a ní àròjinlẹ̀ gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé Title àkórí podcast yìí ni àjọrò ohun abájìjọrò gígùn ní gún. Aláìmọ̀fẹ́ ní òní torí àmọ̀ bóyá lẹ́lẹ̀ wá bí tẹ́ wá bí kí ni. Mo fẹ́ kí a ní àròjinlẹ̀ nípa ìrìn àjò wa lọ́dún 2020. Ọ̀pọ̀ nǹkan ló ṣẹlẹ̀ lọ́dún 2020. Ọ̀pọ̀ nǹkan ló ṣẹlẹ̀ lọ́dún tá a wà yìí mo fẹ́ kí a ní àròjinlẹ̀ ẹni tó bá wò pé òun ò ní àṣeyọrí kankan àbí àrítọ́ka sí kankan àbí nǹkan kan tí òun lè tọ́ka sí wípé nǹkan báyìí ò ní mo ṣe tó yọrí ní twenty twenty mo fẹ́ kí irú ẹni báyẹn lè mọ̀ kó lọ mọ̀ wípé ọmọ tí ò kú kò fẹ́ẹ̀lì kíláàsì yóò tún kà yóò tún kíláàsì kà ní ìrètí sì ń bẹ tí a bá sì wà lókè èèpẹ̀ ìrètí ń bẹ fún wa adìyẹ tí òkú ó sì máa jẹ àgbàdo ẹ jẹ́ ká lọ fọkàn balẹ̀ gbogbo ohun tí a bá rí lónìí yóò túbọ̀ rú wa lágbára láti túbọ̀ lè tẹ̀síwájú láti lè ṣe akitiyan bóde 2021 yẹn ṣe wá ń pọ̀ báyìí tá à ń wò lọ́ọ̀kan tó kù ìṣẹ́jú péréte ká wọnú ọdún 2021 pẹ̀lú gbogbo bí nǹkan tó ń ṣẹlẹ̀ gbòòrò ṣe ń ṣẹlẹ̀ yìí ẹ jẹ́ kí a ní àròjinlẹ̀ lójú lójú náà àti mú ìlọsíwájú bá ara wa pàápàá jùlọ nínú ọdún 2021 tá à ń wò yẹn kí ni tó o gbé kalẹ̀ tó o fẹ́ máa tà kí ni àwọn nǹkan àmúyẹ kí ni àwọn ohun èlò tí àwọn ará ayé tí wọ́n ti fojú sí báyìí tí wọ́n lè máa pèsè mo sì mọ ti bẹ̀rù owó kí ni àwọn nǹkan tó yẹ kó o máa ṣe nídìí iṣẹ́ rẹ o kó lè túbọ̀ ní ìtẹ̀síwájú kí ni àwọn akitiyan tó yẹ kó o máa ṣe kí ni àwọn ìgbáradì tó yẹ kó o máa ṣe Yorùbá pọ̀ wọ́n ní àǹfààní onírù bó bẹ́ wọgbó kò sí ní tá a fi fà á jáde bí àǹfààní bá sì wá bá olúwa rẹ̀ tí ẹni hùn tí ò gbáradì ilẹ̀ di àǹfààní tó jẹ́ pé ó jáfara tí àǹfààní tírúfẹ́ àǹfààní bẹ́ẹ̀ bá wá yóò ṣòfò ní ọlọ́run má wá jẹ́ kí á lórí àǹfààní tí ó tọ́ sí wa ṣùgbọ́n tí ó ṣòfò ká tètè jí kiri báyìí bí ilẹ̀kùn ọdún 2020 ṣe ń padé báyìí títọ́dún 2021 dẹ̀ ń ṣí sílẹ̀ fún wa láti wọ̀ ọ́ ẹ jẹ́ ká ní àròjinlẹ̀ láti mú àwọn ohun tá a bá nílò láti mú mọ́ iṣẹ́ wa irú òní báyìí mo wà lórí ẹ̀rọ káyélujára mo kàn ń ṣe àwọn iṣẹ́ ìwádìí kan òní mo bá rí àwọn àwọn orúkọ kan mo sì tẹ́ pé kí n jẹ́ ọ̀rẹ́ irú àwọn ẹni bẹ́ẹ̀ kémi náà lè mọ̀ kọ́gbọ́n nínú àwọn tí wọ́n bá ń fi sílẹ̀ sórí òpó ẹ̀rọ káyélujára wọn ìwọ náà lè ṣe bẹ́ẹ̀ tó o bá rẹ́ni tó ń ṣe nǹkan tó o fẹ́ràn tó jẹ́ pé yóò mọ yóò mọ tọ́ ọ sọ́nà yóò mọ tọ́ ọ sọ́nà bí ìtọ́ni yóò mọ motivate ẹ láti ṣe àwọn nǹkan tó yẹ kó o ṣe láti di ẹni tó láàmìlaka lórí iṣẹ́ tiẹ̀ náà ìwọ náà lè fọ́lò irú àwọn èèyàn bẹ́ẹ̀ o lè add wọn ní Facebook o lè fọ́lò wọn ní Twitter o lè fọ́lò wọn ní Instagram o lè fọ́lò wọn ní oríṣiríṣi òpó ká ìlújára ọlọ́rẹ̀ẹ́ sọ̀rẹ́ tó pọ̀ yí wa ká báyìí ẹ má wàá gbàgbé o wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan la lè kọ́ bá ayé ti lújára lórí ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ wa lórí phones wa ọ̀pọ̀lọpọ̀ nǹkan la lè ṣe báyìí tó sì jẹ́ pé tí a lè máa wò ó lórí ẹ̀rọ káyélujára YouTube wà ń bẹ̀ Google náà wà ń fún wa tó lè máa tọ́ wa sọ́nà ìwọ náà ṣe ìpinnu pé bá a ṣe ń wọdún 2021 lọ́ọ̀kan pé o fẹ́ jẹ́ ẹ̀dá ọ̀tọ̀ o fẹ́ jẹ́ ẹni tó ń ṣakitiyan tó láàmì láka lẹ́nu iṣẹ́ rẹ̀ ó sì ṣeé ṣe ẹ o bọ́dún 2020 ṣe wá rí tó iná àmọ́ ìráwọn tó jẹ́ wípé wọ́n rí nǹkan kan dìmúnú rẹ̀ bẹ́ẹ̀ ni ara àwọn tó jẹ́ pé ọdún 2020 yìí gan-an ni ọlọ́run kádàrá rẹ̀ pé kí wọ́n ṣe àwọn nǹkan kan tí wọ́n ti ń nàgà fún tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bọ́dún yìí ṣe wá ń parí báyìí tó bá jẹ́ pé wò ní nǹkan kan tí ò rí gbámú nínú ọdún yìí mo ṣàárẹ̀ mo káàárẹ̀ nítorí yìí wọ́n sì fi wèrè pé ẹlẹ́dàá rẹ̀ kìkì pé kò tún kòkòtò rẹ̀ sán ni ẹ o kò tún kòkòtò rẹ̀ sán láti di alákìtìyàn ẹni tí ó múra síṣẹ́ rẹ̀ dáadáa lọ́dún 2021 ẹ wo kí n mọ́ gbà yín lákòókò pọ̀ jù torí pé ohun tí mo fẹ́ wá bá wa sọ lónìí ni pé kí a gbáradì 2021 ọdún ayọ̀ ni ọdún ìgbéga ni ọdún ìlọsíwájú ni fún wa ṣùgbọ́n tó bá wá dé pé ẹ fi bẹ́ẹ̀ ní àwọn àṣeyọrí tẹ́ lè tọ́ka sí lọ́dún 2020 ẹ mọ́ torí rẹ̀ sọ ìrètí nù torí pé yóò dáa lọ́dún 2021 jẹ́ ká múra sí iṣẹ́ wa èmi tí tòótọ́ adéọlá omitosin sí junction 2020 2020 la ṣe wà kí n dárúkọ 2020 màá tún máa pàdé yín lọ́jọ́ mi ọjọ́ rẹ̀ ire o ire lórí ilé wa ire lórí iṣẹ́ wa ire lórí gbogbo tá a bá dáwọ́lé ire ire ò lórúkọ méjì ire ni ire jẹ́ bá a ṣe wọnú ọdún 2021 lọ ire náà ni kó máa bá wa lọ ire ire ire lọ́nà wa bá a bá wọlé ire bá a bá jáde ire bá a bá lọ bí iṣẹ́ ire bá a bá bímọ ire ni gbogbo ohun tí a bá rí gbogbo ohun tọ́lọ́run bá yọ̀ǹda fún wa ire ni ire ni ire ni a tún máa pàdé lọ́jọ́ mi ọjọ́ rẹ̀ ọdún ayọ̀ láṣẹ ọdún ìbùkún ni fún wa ọdún ire ni fún wa àkú ọdún àkú ìyìdún àkú àmójúbà ọdún tuntun ọdún twenty twenty one ọdún ayọ̀ wa. thank you